Ah, ọ̀rọ̀ àpáta ńlára bàǹdẹ̀ yìí tó dàbí ejò nínú igbó kìjikìji kan ní orílẹ̀-èdè Thailand láti ọdún pípẹ́ tí àwọn ènìyàn sì lọ ń wòran rẹ̀ káàkiri àgbáyé yìí mà yanilẹ́nu. ẹ wá gbọ́ bí ọ̀rọ̀ àpáta èèmọ̀ yìí ṣe jẹ́. ṣé lóòótọ́ ni wípé ejò ló di àpáta yìí? ó ti yá ẹ máa bá mi ká lọ àpáta ńlá yìí ti wà nínú igbó kìjikìji yìí fún ọdún pípẹ́ ọ̀pọ̀lọpọ̀ ìtàn àbáláyé tó rọ̀ mọ́ àpáta tó fi ojú jọ ejò yìí ló sì ní í ṣe pẹ̀lú àwọn ìlú tó ti wà rí tó ti padà parẹ́ ìyẹn lost cities wọ́n ṣe àwárí rẹ̀ ní Naka Cave tó wà ní agbègbè Bueng Kam province ní north eastern Thailand ah ṣe ni òkúta yìí rírà bàtà tó sì tóbi gànà kù bí òkè rẹ̀ ṣe tóbi kìrìbìtì ní ìsàlẹ̀ rẹ̀ tóbi gbẹ̀gbẹ̀gbẹ̀ bí apá ọ̀tún ẹ̀ ṣe rí kìl gílọ̀tọ̀ gílọ̀tọ̀ ni apá òsì ẹ̀ rí yàwàlù yàwàlù bó ṣe ga kìtìkàǹkò lọ́ọ̀kan ló ṣe rí hẹ̀rì mọ̀ràbàǹdẹ̀ lójú ẹni tó bá súnmọ́ tó sì mú kí àwọn tó rí àpáta pààrà tó ga gàgàrà yìí kan sáárá sí ọba jídára tó fi àpáta gàgàrà yìí dára tó sá pàápàá. àwọn ìtàn àbáláyé tó jẹ́ ìtàn àtẹnudẹ́nu tí òyìnbó ń pè ní mite tó jẹ́ oríṣi ìtàn kan péré tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn gbàgbọ́ jùlọ. nínú àwọn ìtàn méjèèje tó takora wọn yìí ni ìtàn ọba kan ọba yìí ni orúkọ rẹ̀ ń jẹ́ King Willy tó jẹ́ ọba fún rapata Nakon Kingdom tó jẹ́ ìlú tó ti sọnù tàbí parẹ́ láti ìgbà láíláí the lost city. wọ́n ní ọba yìí ní àrẹ̀mọ ọmọkùnrin kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Prince Faoung ọmọ ọba yìí ni wọ́n ló púpọ̀ ó sì jẹ́ ẹni tí Ọlọ́run fún ní ọrọ̀ rẹpẹtẹ ṣùgbọ́n bí ó ṣe dára tó lọ́kùnrin yìí àìlórí obìnrin ni ìṣòro ayé rẹ̀ ní ọ̀sán ọjọ́ kan ni wọ́n ní ọmọ ọba yìí ń kọjá lọ ní etí odò kan tí orúkọ rẹ̀ ń jẹ́ konglong ni ó bá gbọ́ bí ọmọbìnrin arẹwà kan ṣe ń kọrin lọ́ọ̀kan nínú àjà ilẹ̀ tí òyìnbó ń pè ní cave tí ohùn rẹ̀ sì dùn gidi gan ni ó bá súnmọ́ ibi tí obìnrin yìí wà tó sì béèrè orúkọ rẹ̀ obìnrin yìí sì dá lóhùn wípé orúkọ òun ní nakarin tìrìánì ní ọjọ́ náà wọ́n jọ kíra wọn wọ́n sì jọ sọ̀rọ̀ papọ̀ ní ọjọ́ kẹta tí ọmọ ọba yìí padà lọ síbi kòtò inú ilẹ̀ tí òyìnbó ń pè ní cave yìí ni wọ́n ní ọmọ ọba yìí bá bá ejò yìí níbi tó ti ń pàwọ̀dà láti ejò sí ènìyàn ni wọ́n ní ọmọ ọba yìí bá sọ wípé òun máa fẹ́ ọmọbìnrin ẹlẹ́yinjú ẹgẹ́ yìí nítorí pé òun fẹ́ràn rẹ̀ gidi gan. láti bẹ̀ ni ọmọ ọba yìí ti mú ọmọbìnrin ọmọge yìí lọ sí ààfin tó sì ṣàlàyé fún kábíyèsí ní kíkún gẹ́gẹ́ bí ọmọbìnrin ọ̀hún ṣe jẹ́. wọ́n ní bí kábíyèsí ṣe gbọ́ ọ̀rọ̀ ọmọbìnrin ọ̀hún wípé ejò ni ni ọba bá yarí wípé láyéláyé ọmọ ènìyàn ò lè fẹ́ ẹranko. ṣùgbọ́n ní ìgbà tí ọmọ ọba yìí sọ fún bàbá ẹ̀ wípé kí kábíyèsí má wọ́ọ̀rì ṣe bí òun ni òun fẹ́ fẹ́ ni ọba bá gbà sí ọmọ rẹ̀ lẹ́nu tó sì fẹ́ obìnrin yìí sínú ilé wọ́n ní lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ọdún tí ọmọ ọba ti fẹ́ obìnrin ejò yìí sínú ilé kò gbọ́ pa bẹ́ẹ̀ ni wọn ò gbọ́ po wọn ò rí ọmọ bí. wọ́n ní ní ọjọ́ kan ní ọ̀kan lára àwọn tí ó wà láàfin bá fi ọmọ bú obìnrin yìí. ni obìnrin yìí bá bínú tán tó sì pajúdà ló bá yí padà di ejò ńlá ràbàtà. ni ọba bá fún àwọn ẹ̀ṣọ́ ní àṣẹ wípé kí wọ́n pa ejò. wọ́n ní lẹ́sẹ̀kẹsẹ̀ ni ejò abàmì yìí bẹ̀rẹ̀ sí ní ba nǹkan jẹ́ tó sì bẹ̀rẹ̀ sí ní pa àwọn ará ìlú. ní ìgbà Naka Cave ní ibi pé wọ́n ní èyí ló fà á tí ọba yìí fi bínú gégùn fún ejò yìí tí ejò yìí sì yí padà di àpáta. mite ìtàn ìṣẹ̀ǹbáyé tó jẹ́ ìtàn àtẹnudẹ́nu tí àwọn àgbàlagbà míì ní agbègbè ọ̀hún sọ nípa àpáta tó fi ojú jo ejò yìí ni wípé abàmì obìnrin tí ọmọ ọba yìí fẹ́ sílé tó jẹ́ ẹbọra tí òyìnbó ń pè ní serpent tó jẹ́ ìdajì ejò ìdajì ọmọ ènìyàn ni wọ́n fi ìyà jẹ ní ọ̀nà tí ò tọ́ láàfin tó sì bínú títí tó fi pa gbogbo ìlú run tó sì gégùn fún ọba tí ọba òun sì di ejò rẹ̀ múlẹ̀ wípé bí ejò yìí ṣe jẹ́ méjì ní ojú kan yìí ọba òun pẹ̀lú ọmọ rẹ̀ ni wọ́n jọ já òkúta síbẹ̀ tí wọ́n di ejò tí wọ́n sì di òkúta títí di èní àwọn onímọ̀ sáyẹ́ǹsì National Geographic náà tún ṣe ìwádìí tiwọn lórí ọ̀rọ̀ àpáta tó fi ojú jọ ejò yìí. àbọ̀ ìwádìí tiwọn ni wípé bí òkúta bá ti lo ọ̀pọ̀lọpọ̀ ọdún ní ojú kan bí òtútù bá pọ̀ lápọ̀jù fún ó ṣeé ṣe kí ó bẹ̀rẹ̀ sí ní máa tóbi ju bí ó ṣe wà lọ. òun ló fà á tí òkúta yìí fi dá tóbi ní àrà ọ̀tọ̀. wọ́n tún sọ síwájú sí wípé bí òjò bá pa àpáta ní àpajù fún ọ̀pọ̀lọpọ̀ ọdún. wọ́n ní ó ṣeé ṣe kí irú òkúta bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ sí ní yọ igun oríṣiríṣi ní ara. òun ló fà á tí ara àpáta yìí fi yọ oríṣiríṣi shape. nítorí wípé àpáta yìí ti lo ọdún tó ń lọ bíi ten thousand years láyé. pẹ̀lú àbọ̀ ìwádìí tiwọn yìí wọ́n ní rárá kì í ṣe ejò ló di òkúta yìí. nítorí wípé pẹ̀lú àkọsílẹ̀ àwọn ejò tó tóbi ńláńlá tí àwọn ní nílẹ̀. irúfẹ́ àwọn ejò ńláńlá tó ti wáyé rí tí wọn ò sí mọ́ ni. tàbí àwọn tí wọ́n sì wà lókè èèpẹ̀ títí di àsìkò yìí. kò tí ì sí ejò tó lè tóbi tó bí àpáta yìí ṣe tó láyéláyé. ṣùgbọ́n gẹ́gẹ́ bí ìtàn tí àwọn wípé àpáta yìí ń padà bọ̀ wá di ejò lọ́jọ́ kan. nítorí wípé ìlàjì ènìyàn ìlàjì ẹranko tí wọ́n ń pè ní nágà ni orúkọ ọlọ́run tí wọ́n ń sìn. ìgbàgbọ́ wọn sì ni wípé àwọn ọlọ́run àwọn tó ti di ère yìí ń padà bọ̀ láyé ní ọjọ́ kan. gbogbo ẹ̀yin olólùfẹ́ mi tẹ̀ ń bá mi tẹ̀ like tẹ̀ ń share fídíò mi tẹ̀ ń bá mi wò tẹ̀ ń comment. ìdààmú mo mú wá fún yín rèé abánikọ́lé ni ẹ̀yin jẹ́ ni àbí ẹni tó ń kọ́lé lọ́wọ́ ilé iṣẹ́ Ademos Goldlink Limited ti wà fún yín ní sẹpẹ́ torí wípé wọ́n ń supply granite asphalt hardcore stone dust stone base pẹ̀lú irú iye ìpè yòówù tí ẹ bá fẹ́ gbogbo ọjà tẹ́ ẹ bá rà lọ́dọ̀ wọn pójú owó pẹ̀lú ẹ̀dínwó tí ò lẹ́gbẹ́ bóyá ọlọ́kọ̀ ńlá ni ẹ̀yin fẹ́ ni àbí ọlọ́kọ̀ kékeré kò sí ibikíbi tí ilé iṣẹ́ Ademos Goldlink Limited kì í gbé ọjà lọ káàkiri orílẹ̀-èdè Nàìjíríà ilé iṣẹ́ tó gbàṣẹ gbòǹtẹ̀ ìjọba ni ilé iṣẹ́ Ademos Goldlink Limited òtítọ́ inú ni wọ́n fi ń ṣe iṣẹ́ ní tiwọn iye tans ẹ̀kún ọkọ̀ tí ẹ bá bá wọn ṣàdéhùn ni wọ́n wá já fún yín iye ìgbà tí wọ́n bá sì dá fún yín wípé ọjà tí ẹ ti sanwó fún máa dé ló máa dé gẹ́lẹ́ láti ra àwọn ọ̀dà tí wọ́n fi ń da títì yẹ̀pẹ̀ òkúta tí wọ́n fi ń kọ́lé pẹ̀lú gíráfù tó jẹ́ ojúlówó ẹ ọ̀dà ẹ mẹ́sẹ̀gì wọn ní whatsapp tàbí kí ẹ pè sórí zero eight zero two three four zero nine four four zero. ẹ sì lè máa bọ̀ ní olú ilé iṣẹ́ wọn tó wà ní lọ́gàs filling station old lagos road abanla ìbàdàn lẹ́ẹ̀kan sí zero eight zero three three four zero nine four four zero èyí ni apá kọkàndínlọ́gbọ̀n episode twenty nine fídíò tí mo pe àkọlé rẹ̀ ní àràmàǹdà ìpele ọgbọ̀n táàtì rẹ̀ ń bọ̀ lọ́nà bí ẹ̀yin náà bá fẹ́ mọ̀ mọ̀ àwọn nǹkan kàyéfì tó ń ṣẹlẹ̀ káàkiri àgbáyé ó yẹ fọ́lọ̀ ìgbádùn ló bá dé tv ẹ sì lè jẹ́ kájọ sọ̀rọ̀ papọ̀ kò lórí ìpolówó ọjà yín. bóyá ẹ̀yin fẹ́ fi ewì kí ọlọ́jọ́ ìbí ó yẹ mẹ́sẹ̀gì mi ká jọ sọ̀rọ̀ papọ̀. ẹ fi kọ́mẹ̀ntì yín sí ìsàlẹ̀ ẹ má dẹ̀ gbàgbé láti ṣíà fídíò yìí.